Ah, àdúrà wa gbà mo kí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí a gba ọṣẹ ìrẹ́pọ̀ bẹ́ẹ̀ ni ó ń ṣiṣẹ́ ìfẹ́ràn bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ ìrẹ́pọ̀ ṣùgbọ́n àwọn bàbá wa ìrẹ́pọ̀ náà máa ń sábà lò fún bóyá ọkọ àtìyàwó tí àárín wọn ò gún àbí ìyàwó tó kàn déédéé kẹ́rù kò ń lé tó kò ń lé ọkọ tó padà fẹ́ kí ọkọ kó padà sọ́dọ̀ ọkọ àbí ọkọ ló déédéé kò ń lé tó kàn gba ọ̀dọ̀ obìnrin àjòjì míì lọ táàdà fẹ́ kó padà wá ó wá dúró ti ìyàwó ẹ̀ lé ọgbọ́n ìlànà bàbá máa ń dá sí inú àwọn ìwé ìbílẹ̀ inú ìwé báíbù ìbílẹ̀ wa làwọn bàbá wa ti kọ́ wa bẹ́ẹ̀ àwọn àlọ́ wá wọ́n ń pe ewé kan léwé rere ó lákọ ó lábo ewé rere la máa lọ wá á wà takọtabo ẹ̀ á wà gún ṣe rí ẹni tó fẹ́ lu ọṣẹ yìí gangan gangan bóyá ọkọ ni o bóyá ìyàwó ni o ìtọ̀ ìtọ̀ ìdí ẹ̀ tó bá kọ́kọ́ jítọ̀ láàárọ̀ kùtùkùtù òun làá wà gbà ìtọ̀ ìdí ẹ̀ ìtọ̀ àìjí ìfọ̀hún kó tó fọ̀hún fẹ́ dàlà ìkẹ́kẹ́ ìtọ̀ ẹ̀ làá wà gbà ìtọ̀ ẹ̀ làá fi mí sọ ọṣẹ papọ̀ làá fi pọ̀ ọṣẹ papọ̀ pẹ̀lú ewé eréré méjèèjì tá a gún tába ti wá gbó papọ̀ àwọn akó sínú ibì kan àwọn agbè fún wa ní kí ìyàwó àbí ọkọ ẹni tá a gba ìtọ̀ yẹn ló máa lò ó wọn kì í fi tọ́ ẹlòmíì mí sẹ́wọ̀ àwọn e, anìkó lọ́mọ òwe pẹ̀lú gbólóhùn ẹ̀ e. bẹ́ẹ̀ ni lágbára olódùmarè kò síbi túrú ìyàwó yẹn lè wà ààrẹ pẹ̀lú ọkọ ẹ̀ ọkàn ẹ̀ á fa ilé àbí kára ẹ̀ ó balẹ̀ nílé ọkọ tó wà pẹ̀lú ọkọ tó ní bẹ́ẹ̀ ni a kì í lò fún ìyàwó oníyàwó bẹ́ẹ̀ ni a kì í lò fọkọ ọlọ́kọ bó bá lò fún ìyàwó oníyàwó o kàn ṣe lásán ni ìrẹ́pọ̀ ló wà fún láàrin lọ́wọ́ lọ́wọ́ àwọn bàbá wọn ṣe kọ́ kalẹ̀ nínú àwọn báíbù wa ayé àtijọ́ yẹn gbólóhùn tá a máa pè sí ní o seven o oh thirty one eighty three forty five eighty three òun ni fóònù nọ́mbà mi ò ní nọ́mbà méjì gbólóhùn yẹn ní ah, àbí ká lọ pàdé nínú àkàbà ọ̀la ẹ jẹ́ kí ẹ jẹ́ ká sì máa fi lé wẹ́kọ̀mù ara wa káwọn olórí burúkú tó ń lo fídíò yẹn kán sì lè rí nǹkan lò dáadáa torí mo mọ̀ pé wọ́n sì máa padà dá lódò ẹ̀ wá tó àwọn náà tún lọ lò fún gbájú ẹ̀ wọ́n mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan àṣírí wọn á tú tábà tí wàá gbọ́n ọṣẹ tán á wàá tẹ orí ẹ̀ pẹlẹbẹ lójú ọlọ á da ìyẹ̀rọ oṣù sí á wàá tẹ nífà ìjì ogbè á wàá pe gbólóhùn sí á sọ pé rẹ́rẹ́ lónìí lóní kí lágbájá ó rẹ́ mọ́ mi ìtọ̀ lónìí lóní kí lágbájá ó tọ̀ mí bọ̀ ìyẹ̀rọ oṣù ló ní kí lágbájá ọmọ lè lójú oorun ó mọ̀ lè sùn nítorí tèmi lágbájá ọmọ lágbájá èjì ó gbè wá lọ gbé ìfẹ́ mi lágbájá ọmọ lágbájá sí ọkàn lágbájá lágbájá àwọn akọ ọṣẹ àpò mi sẹ pàpà àwọn fi wẹ̀.